الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أكيد يا لبوان لي أكيد كوشي olóore akírawa kú iṣẹ́ ládá ọlọ́run kí ó gba ìgbìyànjú yìí ní ìjọsìn lọ́wọ́ ẹnìkan kan wa ọlọ́run má jẹ́ ká ṣe lásán àǹfààní lọ́lọ́run fẹ́ nìkan kan wa tó fi jẹ́ kó ṣù Ramadan ó ṣojú wa yìí tá a bá rí ṣe ń bẹ̀ ní ọlọ́run kó má dàlú aláya kó gba ìjọsìn lọ́wọ́ ẹnìkan wa. àlẹ́ ilmu nurun òun ni ètò tí ó tún dé sí etí ìgbọ́ wa láti ìkànnì eléyìí tí ẹ̀ ti ń gbọ́ wa yìí Alim ó ní a ṣe máa lọ́gbìn fún wa ìjọ tí ó Pure Heart Islamic Center ni wà ní àmùdá òjèrè ní ìbàdàn wọn bí sọ fún wa lánàá oríṣiríṣi àǹfààní àti ètò tó wà ní ààyè yìí fẹ́nìkankan wa tá a bá fẹ́ láti tún tẹ̀síwájú sí nínú ìmọ̀ ẹ̀sìn àti àgbọ́yé ẹ̀sìn wa lódìdí. ìmáàmù wa Sulaiman Hamza tí àjọ ṣe ètò náà wà pẹ̀lú mi tá ṣe láàárọ̀ yìí á tẹ̀síwájú ibi àlàyé tí wọ́n ṣe é bọ̀ fún wa lánàá nípa àdáàbù tìláwàtul Qur'an kí ni ọ̀nà tí a gbà tí a Al-Qur'ani ní kíké ní kíkà ní bíbá lò pẹ̀lú ẹ̀ lódìdí lánàá rí pé wọ́n ti ṣe lákẹ́ fún wa kẹ́nìkan kan má sọ Qur'ani tó ń jẹ ẹ má fi Qur'ani jẹun ọlọ́run sọ Qur'ani kalẹ̀ torí ká lè di kó lè di ń táwọ́ ma fi wá náírà àti kọ́bọ̀ sápò bákan náà ní ká mójútó kíké kíkà àgbọ́yé ẹ̀ ó wá ṣe pàtàkì ká kó mọ́ kọ́lọ́n kó ṣe rọrùn fún wa níbẹ̀ ni a tún tẹ̀síwájú lẹ́nu lórí àkọlé ọ̀rọ̀ yìí kan náà imam bismillah. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ dọ́pẹ́ fún ọlọ́run wa alhamdulilayi àtọwọ́kẹ́ àti gẹ̀ fún anabu muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé àti àwọn sahaba yẹn. ní tẹ̀síwájú àwọn ọ̀rọ̀ àti yà bá lọ nípa adabu tilawatil kíké ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tá a mọ̀ sí alqur'an. jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú atharu Abi Hurairata radiyallahu ta'ala anhu tá a dúró tó ti sọ fún wa. àwọn onímọ̀ ti sọ pé gbólóhùn tí Abu Huraira sọ yìí èyí tó súnmọ́ jù ni pé ọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ni ló ti gbọ́rù gbólóhùn yẹn. Abu Huraira radiyallahu anhu قل إن البيت لا يتسع على آله وتحضر الملائكة yẹ́kṣọ̀rọ̀ الشياطين ويكثر خير أن يقرأ فيه qur'an ó ní ilé mi ọlọ́run bó jẹ́ kí àlùbáríkà kó máa pọ̀ ń bẹ̀ ilé yẹn lè má fẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n wà nínú ọbẹ̀ yóò dàbí ẹni pé gbogbo ayé ni wọ́n ń gbé ni látara fọkànbalẹ̀ látara dùnú onírúurú ilé bẹ́ẹ̀ náà tàjọrò aṣayatin àwọn èṣù tá máa ń da nǹkan rú wọn máa jìnnà sí lébẹ̀ bákan náà màláíkà aláàánú wọn máa súnmọ́ inú lébẹ̀ wọn máa wà nínú lébẹ̀ wàyàk sọ̀rọ̀ kẹyọ̀ ọ̀pọ̀lọpọ̀ oore ayé kó tó kan tọ̀run ọlọ́run kó máa hàn náà wá méjèèjì yóò wá máa pọ̀ nínú lébẹ̀ ayin yókùrọ àfihàn alukur'an lókùrú gbàtà bá ti ń ka alukur'an nínú lena sọ̀tọ́ pé kíka alukur'an ni òfin ni látọ̀dọ̀ ọlọ́run ọba wa ta'ala nínú ayé alukur'an ọlọ́ni kan nàbí máa sọ pé wà á ní atluwa al-Qur'an nínú òfin tó lọ́wọ́ bá fún mi òun náà ni wà á ní atluwa al-Qur'an kémi Muhammad kì í máa ké al-Qur'an sẹ́ni tó bá jẹ́ mùsùlùmí òdodo òdodo máa ké al-Qur'an àkọ́kọ́ àfi gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì yóò tún máa jẹ́ sábàbí albarka fún wa nílé ayé wa tá à ń lò torí ẹ̀ ló fi jẹ́ pé nídàkejì ọ̀rọ̀ àbọ̀ rírà radiyallahu anhu ó ní wa inna al-bayta layadiqu wala ahli ẹ̀ sì rí ilé mi tó jẹ́ pé ó lè fẹ̀ nítòótọ́ ṣùgbọ́n yóò fún mọ́ àwọn tó ní ó túmọ̀ sí pé kò ní sí fọkànbalẹ̀ ń bẹ kò ní sí dùnnú ń bẹ bákan náà watahjuruhu almalaika amalaika aláàánú wọn ní wà ń bẹ watahduru shayatin àwọn èṣù ni wọ́n wà ń bẹ tá bá sọ pé sùn wà nínú ilé kò yẹ lómi bóyá ká sọ ẹ̀yọ̀ kan nínú tẹ̀sùn máa ń ṣe tẹ̀sùn bá wà nínú ilé nínú àdìsí lọ́dọ̀ mọ́ muslim anábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì ń sọ fún wa pé inna shaitan inna iblis yadu arshahu alalma fayabu afusaraya anábì ní Yusuf ó gbé ìtẹ́ ọlá rẹ̀ yóò tẹ̀ sórí okùn yóò wá gbé àwọn ọmọ ogun rẹ̀ yóò gbé wọn dìde anábì Muhammad sallallahu alayhi wa sallam anábì fa akọrọbù omin um omanzilatan um àdọ́mu omfitna um ẹni tó sùn ó gbà gidi nínú àwọn aránṣẹ́ rẹ̀ òun náà lẹ́ni tó bá dá fitina tó tóbi jùlẹ̀ ọlọ́mọdé àrí fitina ẹni tó wá dá fitina tó tóbi jùlẹ̀ yẹn kí ni ó ṣe anábì ní fàyẹ̀jì o ahaduhum ẹnì kan ó dé nínú wọn yóò sọ pé máa tàrọ́kùtù àtàfà àlùtù bíi kàdà ẹni báyìí báyìí mi ì fi kálẹ̀ tí mo fi pọ́ dá ẹ̀ṣẹ̀ báyìí báyìí nínú ìyapa ọlọ́run ṣàìtọ́n sọ pé má fa alta ṣe yà ó tí rí nǹkan kan ṣe ń tiẹ̀ ẹni tó ń wá tí fìtínà rẹ̀ tóbi jù yẹn òun wà dé yọ sọ pé má taraktuhu hatta farraqtu bainahu wa baina zawjati lágbájá ọmọ lágbájá mi ò fi ilẹ̀ àfìgbà tí mo dé èdè ayédè ilẹ̀ láàrin wọn àtìyàwó ẹ̀ ó túmọ̀ sí pé tẹ́sù bá wà nínú ilé ní máa ń fa èdè àìyedè lọ́pọ̀lọpọ̀ gbà. òní máa tààrọ̀ tó hó àtàfàrọ̀ tó bẹ́yìn náà wà bẹ́yìn náà zawjati. mo rí pé nínú ilé yẹn mi fi wọ́n lọ́rùn lẹ̀ tí mo fi ṣòpinya láàrin ọkọ àti ìyàwó. so tí èṣù bá ti wà nínú ilé oríṣiríṣi fìtínà ilé ńlá yóò wà fún àwọn tí ń gbé bẹ̀. ní bàbá rẹ̀ radiyallahu anhu bó ti sọ. òní bákan náà dáadọ́ àwọn ò ṣe gbogbo nǹkan mèremère ayé láti máa rí dùnú ṣùgbọ́n wọn ò ní padà rí wọ́n lè ra gẹ̀ olówó ńlá wọ́n lè ra tẹlifíṣàn tó jẹ́ pé ó lè fẹ́ẹ̀ tó gbogbo sitting room ẹnìkan ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ìbànújẹ́ náà ni wọ́n máa wọ́n bẹ́ẹ̀ allah yaqra'u fi al-Qur'an tó bá jẹ́ pé lé tẹ́bá ti yan al-Qur'an tẹ́bá ti yan lódì al-Qur'an ọlọ́run bá subhanahu wa ta'ala ìwé alálùbáríkà ni tó yẹ ká kọ́ nípa rẹ̀ tó sì yẹ ká máa ka láti gbàdégbà lọ jẹ́ pé lánàá àti tọ́ka sí pàtàkì kó jẹ́ pé tá fẹ́ kọ́ al tàbí tá fẹ́ ka ká ní àníyàn tọ́lọ́run ọba nìkan anábìíní innamal a'malu binniyat gbogbo ṣẹ́ pátápátá ó máa ń dó sórí àníyàn wa innama likulli imri'in ma nawa bá níyàn oníkàlùkù báyìí ṣe rí bẹ́ẹ̀ náà lẹ̀sán rẹ̀ ó ṣe rí wọn jù ọlọ́run so bí wọn bá ka alukur'an pẹ̀lú àníyàn pé òun náà fẹ́ máa fi re àwọn èèyàn jẹ ó fẹ́ máa fi gba owó yálà ó máa kà àbí kò máa kà yálà ó máa ké àbí kò tiẹ̀ máa ké tọ́nà bá fẹ́ sọ di ọ̀nà àjẹ àníyàn rẹ̀ náà nìyẹn tí a bá kà alukur'an nítorí sẹ́rí mi kò ní lẹ́sàn ju sẹ́rí mi náà lọ a kà nítorí ọlọ́run ọba nìkan tábà tí wọ́n yẹn náà gbogbo òfin ọlọ́run subhanahu wa ta'ala tó wà ń bẹ́ẹ̀ á máa lò تبقى الله سبحانه وتعالى سكو ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين انت الله بفك امو انا القرآن ونانا كما جاسي منا كما جاسفوها العمل بالقرآن كما لنكتي امهم به للو يمتام نينا القرآن إن يوصوا دين يولون وبانيته تو أنا بو محمد صلى الله عليه وآله وسلم نينا حديث النواس بن سمعان أنا بن يوتا يوم القيامة بالقرآن وآله الذين يعملون به في الدنيا أنا بلال القيامة ومع القرآن àtàwọn tán bá máa ń lò ó wá nílẹ̀ ayé. Anábì ní Takdumu Suratul Baqara wa Ali Imran. Suratul Baqara àti Ali Imran wà gbàwájú. Tuhajani an sahibima. Àwọn méjèèjì ni wọ́n máa ń ro àrèjàre fẹ́ni tí bá máa ń kà wọ́n fẹ́ni tí bá máa ń lo ntí bẹ́ẹ̀ náà Al-Qur'an. Ó túmọ̀ sí pé a tún akọ́ nípa rẹ̀ kò dàbí ká máa lò. Khairiyya tánàbí ń sọ dáadáa tánàbí fètì sí ibi kíkọ́ al Ibi tó wà òun náà ni ká máa lò anabi sọ pé khayrukum man ta'allama al-Qur'ana wa 'allama anabi lẹ́yìn tó lóore jù lẹ́yìn tó mímọ̀ al-Qur'an tó fi ń kọ́yàn. ló fi jẹ́ pé tẹ bá wo àdìsí anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó sàlàyé nípa àwọn tíyàwó jẹ níjọ́ ìgbìn dàlkìyàmà ọ̀kan nínú wọn òun náà lẹ́yìn tó bá jẹ́ pé kò bá lo al-Qur'an lo ìmọ̀ rẹ̀ tó mọ̀ nípa tọ́lọ́wọ́n subhanahu wa ta'ala. so ká kọ́ ó dà ṣùgbọ́n ká mọ̀ ká lo òní ìyàtẹ̀wọ̀ afọwàgbà imamu shafi'i rahimahullahu ta'ala un wa dhatul fata wallahi bil ilmi wa tuqa idha lam yakuna la'atibara li dhatihi qalu alqur'an alkarim nínú ẹ wà pé à ń kọ́ alqur'an ní bákan náà nígbà ìsàlàyé ká máa tún pa ara rẹ̀ ká máa kà á láti gbàdégbà nínú ẹwà alqur'an alkarim nínú ẹwà rẹ̀ ni bákan náà nínú ẹ̀kọ́ ni pé kò sí tó burú kátìláwà alqur'an bóyá yálà à ń rìn lọ ni àbí yálà àwa ní ìdùbúlẹ̀ ni àbẹ̀wà níjókòó àbáwá nídúró kò sí bá a ṣe lè tìláwà alukur'anul karim nítorí pé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala sọ fún wọn alukur'anul karim ọlọ́ba ni alladhina yadhkuruna allaha qiyaman wa qu'udan wa ala junubihim ọlọ́ba ni àwọn tán máa ń rántí ọlọ́ọ̀bà lóòrò níjókòó bákan náà tán bá rọ̀jọ̀ kó wọn rántí ọlọ́ọ̀bà nínú àdísì tó wà lọ́dọ̀ mọ́ bukhari àti mọ́ muslim àdísì abdullahi ibn mugaffal ó ní ra'aytu rasulallah sallallahu alayhi wa sallam yawma wọ́wọ́ yẹ́kọ̀rọ̀ alárọ̀hìlẹ́tì sọ̀rọ̀ tẹlifátì. ó ní níjọ́ fati omaka òun rí anabi wa muhammad sallallahu alayhi wa sallam lórí nǹkan ọ̀gùn rẹ̀ tánàbí nkí alukur'an alukarim. ó tún wọ́n sọ gbogbo ààyè ló gbà wá. sẹ́ńpá ti sọ pé ta ahudu alukur'an ká gbàrà kur'an tá a fi ní gbàdé nínú ojúṣe náà ni. so káwá mọ ká yálà àárín lọ ní àjòkó ni àdùbúlẹ̀ ni tá a bá ti ń kà tá a fọkàn sí nǹkan tá a ń kà á dẹ̀ ní àníyàn dáadáa lórí ẹ̀ eléyìí nínú nǹkan tí nínú ẹ̀kọ́ ni kò sọ́nà tá a lè gbà ká yálà àjókòó yálà àdìde yálà àwà lórí ibùsùn nítorí pé yàwá Aisha radiyallahu ta'ala anha ọlànàbà Muhammad sallallahu alayhi wa sallam kana yadhkuru Allaha fi kulli ahyani gbogbo gbà lànàbì máa rántí ọlọ́wọ́n ba Kùránì ni oní òjáde kú nínú rántí ọlọ́wọ́n ba subhanahu wa ta'ala bákan náà nínú ẹ̀kọ́ ọ̀nà ni al-isti'adhatu wal-basmalati inda tilawa ọ̀nà ni ká ṣe gbólóhùn a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim taba fẹ́ kí alukur'an alkarim odidi aya ló wà lórí ilé inú alukur'an inú suratu nahal aya ninety eight ọlọ́bàáni fayida kọ́rọ́tà alukur'an fasta'id billahi mina shaitan rajim ọlọ́ni gbogbo ìgbàkúgbà tí wọ́n òjíṣẹ́ ńlá muhammad tó bá ti fẹ́ ka alukur'an máa wáyé sọ ọlọ́run ọba lọ́dọ̀ shaitan ẹni tó ti jìnnà sí kẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí ló fi jẹ́ pé ìmáwá ìsọ̀ ọlọ́run ọba níbi tìláwà wa nínú sunna kíka qur'an ni. ṣùgbọ́n kò sí nínú sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam kẹ́ni tí ń ka qur'an kó ka qur'an tán kó wá sọ pé sadaqallahu al-azim eléyìí ò sí nínú sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam. tó gbé eléyìí àárí lọ́dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó tọ́ gbólóhùn sadaqallahu al-azim. òdodo ni ọlọ́run ọba ọba tó tóbi jùlọ òdodo lọ́rọ̀ rẹ̀ kò sí rọ́ǹbì ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n níta bá ti pè ní ìbáàdà al-aslu fiya al-mani' ìpìlẹ̀ níbẹ̀ ni pé a gbọ́dọ̀ mú nǹkan kan wá láti ọ̀dọ̀ ara wa torí pé àwọn onímọ̀ máa ń sọ fún wa pé law kana khayran la sabaquna ilayhi tó bá jẹ́ dáadáa ni ànábì ò bá ṣe àwọn sàbí ò bá ṣe torí ẹni abdullahi ibn umar radiyallahu ta'ala anhu ló fi sọ pé man ibtada fil islam kullu bid'atin dalalah wa in ra'a an-nasu hasana ó ní gbogbo bídà ni ọ̀nà àánú ìní ò ní jẹ́ tọwọ́ gbà lọ́dọ̀ ọlọ́run kódà káwọn èèyàn máa rò pé ṣe bí nǹkan dáadáa ni ọ̀rọ̀ mọ́ malik rahimahullah ta'ala tó fẹ́ wọnú ọ̀rọ̀ lẹ́ẹ̀kan imam malik sọ pé man ibtada fil islam bid'atan yaraha hasana fakọ̀dì dọ́nà anna muhammadan kọ́nà rìsàlẹ̀ ó lẹ́yìn tó bá dáadáalẹ̀ nínú ẹ̀sìn tó wá ń rò pé àdáadáalẹ̀ yẹn tòótọ́ àdáadáalẹ̀ ni ṣùgbọ́n ó dáa kò bẹ̀sìn jẹ́ onírò ẹni bẹ́ẹ̀ n ti fi ìwà sọ òun náà ni pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam oníjàmbá ni kódà irú ẹni bẹ́ẹ̀ ti pe ọ̀rọ̀ ọlọ́wọ́n bá nírọ̀ tó pé ọlọ́wọ́ sọ pé al-yawma akmaltu lakum dinakum ọlọ́ba ló ń ti parí ẹ̀sìn ìmáàmù wa malik wa sọ pé fama lam yakun ad-dinu yawma idhin fala yakunu al-yawma dina ẹni tí ó bá ti jásẹ̀ sìn láyé anabi wa muhammad lẹ́ni tá à ń lò lọ yìí náà kò lè jẹ́sìn tí ó fi gbìndẹ̀ al náà kò tún lè jẹ́sìn. so ìdán gbólóhùn sadaqallahu al-azim nínú àdáadáa tó wọnú kíkẹ́ al-Qur'anul ni tabawa hadith abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu ìgbà tánà bí wa Muhammad sallallahu alayhi wa sallam tánà bí n sọ fún ibn Mas'ud anabi ni ikra alayya ẹrẹ ibn Mas'ud kí al-Qur'an fún mi ara kọ́lé ìlú dọ̀mọ́ Bukhari àti mọ́ Muslim wọn ni Abdullahi ibn Mas'ud radiyallahu anhu wọn sọ pé akra wa alayka al-Qur'an wa alayka unzil ìwọ òjíṣẹ́ ńlá kí n tún máa kí al-Qur'an fún ṣe bí wọlọ́lọ́wọ́ bá sọ gbogbo ẹ̀ kalẹ̀ fún anabi ni inni ashtahi an asma'ahu min ghayri anabi ni òun wù mí mò ń ran kan pé kí n tún máa gbọ́ al lẹ́nu ẹlòmíì tó yàtọ̀ sí mi náà ó ní fàkọ́rọ́tù nìsá hátà bẹ̀lẹ́kt olóhùn wa ka sọ́rọ́tù nìsá tó ń fi débi ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ́ bá sọ pé fàkẹ́yìfà idha ji'na min kulli ummatin bi shahid wa ji'na bika ala awlai shahida pé wa anabi sallallahu alaihi wasallam jẹ́ obìnrin àkìyàmà bó ni ó ti rí tá a bá mú ẹlẹ́rìí jáde nínú gbogbo àlèhùnmá kọ̀ọ̀kan tá a wá mú jáde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí lórí àwọn àlèhùnmá rẹ̀ wọ́n lánàbí wa muhammad sallallahu alaihi wasallam qala li anabi wa sọ pé kuffa uttuba amsik níta nàbí sallallahu alaihi wasallam sọ nìyẹn kuffa amsik níta nàbí wí nìyẹn ó tó lọ́bi jẹ́ pé ní tó bá sunna mójú òun náà ní ká sọ pé amsik kuffa tàbí hasbuk gẹ́gẹ́ bó ṣe wá nínú ọ̀rọ̀ mi ó ní eléyìí ni sunna nàbí wa Muhammad sallallahu alaihi wasallam lọ́bi jẹ́ pé àwọn olùkọ́ Qur'an náà nínú ẹ̀kọ́ tó bá súnnà mu òun náà ni pé tọmọ bá ka Qur'an débi tá a fẹ́ gbọ́dé a sọ pé hasbuk tàbí ká sọ pé kófà tàbí ká ní amsik gbogbo ẹni tó máa sọ pé ó ti tó bá wọn. ṣùgbọ́n gbọ́dọ̀ sadaqallahu al-azim eléyìí kò wá nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam wa khairul adi adi muhammadin sallallahu alayhi wa sallam ètò sì dájú nínú ìlànà àtẹ̀lé òun náà tí wọ́n bá fi tẹ̀lé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam bákan náà nínú ẹ̀kọ́ òun náà máa ka Qur'an bi tartil kí máa ka Qur'an ní sísẹ̀ntẹ̀lé kí a máa kà á láwẹ́láwẹ́ láì máa sáré kọjá bó ti yẹ àwọn onímọ̀ wọn sọ pé gbólóhùn ọlọ́ọ̀bá tọ́lọ́ọ̀bá sọ fún wa nínú al-Qur'anul Karim nínú Suratul Baqara ọlọ́ba ní alladhina ataynahumul kitaba yatlunahu haqqa tilawati ọlọ́ọ̀bá ní àwọn tá a fún ní tíra tàǹkà haqqa tilawati níbo ti tọ́ àti bó ṣe yẹ inú ẹ̀yà mi ọlọ́ba ní warattilil Qur'ana tartila ọlọ́ni ẹ máa ké al ẹ máa ké ní ọ̀nà tó dáadáa ẹ máa kà ní ọ̀nà tí ó gbà sọ̀kalẹ̀ kàkà alukur'an alkarim pẹ̀lú ọ̀nà tó gbà rẹwà pẹ̀lú ọ̀nà tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi sọ̀kalẹ̀ nínú ẹ̀kọ́ ni ẹni tí ó bá mọ̀ alukur'an ké nínú tí yẹn gbọdọ̀ lo àsìkò fún ọ̀nà ni kí yẹn mọ̀ alukur'an ké kama pé bó ni ara fi òṣè ni máa wọnú ara wọn máa wà lọ́wọ́ bó la àṣẹ ni máa fi tọ́ táà ni máa fi pẹ́ táà bó ni àṣẹ ni máa fi ha táà ni máa fi pẹ́ hamza gbogbo orí eléyìí nínú ẹ̀kọ́ ni nínú ẹ̀kọ́ tajwid nínú ẹ̀kọ́ tìlẹ́wà ọlọ́ba ni wàá rọ́tìlẹ̀ tàwùtìlà kákẹ́ alukur'an ní ọ̀nà tó gbà sọ̀kalẹ̀ ní ọ̀nà tó gbà rẹwà nínú ẹ̀kọ́ lélẹ́yìí ẹni tí ó bá lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ kó kọ́ nípa ẹ̀ ilé ṣe pàtàkì. bákan náà nínú ẹ̀kọ́ òun náà ni ká máa yára kí alukur'an ká máa ka kìrọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àkọlé wa pé kánat kìrọ̀ àtúwò mẹ́dà kíkà anábì wa muhammad sallallahu alayhi wa sallam kíkà tó jẹ́ pé anábì máa ń fara balẹ̀ ni alhamdulilahi rabbil alamin arrahmanir rahim anábì ó fara balẹ̀ tó yẹ pé ẹ máa gbọ́ ẹ máa mọ arafi kọ̀ọ̀kan tó ń bẹ láàyè kọ̀ọ̀kan ẹni tó mà àtẹni tí ò mà yóò mọ tán anábì sallallahu alayhi wa sallam n ti ń pè jáde lẹ́nu eléyìí nínú ẹ̀kọ́ ni ká máa fara balẹ̀ kí alukur'an karim bákan náà nínú ẹ̀kọ́ kíkẹ́ alukur'an òun náà ni tahsinu saut ká lo ohùn tó dáa láti fi kí alukur'an karim bákan náà ká jìnnà sí àwọn ohun tó jẹ́ àwọn ohun bí ìgbà téèyàn ń kọrin àbíjá téèyàn ń sun rárá eléyìí nínú ẹni tí ò bá ẹ̀kọ́ mu ni tabawọn àdìsí anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni lam ya'dhan allah li shay'in ma adhina li nabiyyin an yataghanna bil qur'an anabi ni ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá yọ̀ǹda fún nkankan ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ nkankan tó tó kọjá pé kéèyàn máa kí al-qur'an pẹ̀lú ohun tó dáa ní pàtàkì jùlọ anabi kò sí nkankan tó lọ́wọ́ bá dunnú sí fún àwọn ànábì rẹ̀ tó tó kànábì ọlọ́run ọba tó jẹ́ hasanu sawt tó jẹ́ni tó ní ohun tó dá ohun tó rẹwà kó máa ka alukur'an pẹ̀lú ẹ̀ so kíka alukur'an pẹ̀lú ohun tó dá nínú ẹ̀kọ́ alukur'an ni. anabi muhammad sallallahu alaihi wa sallam sọ fún wọn hadith tó wà ní sunan abi dawud anabi nílá ìsàmínà man lam yataghanna bil qur'an anabi ni tí ó bá fi ohun tó dáa tí ó bá máa fi ka qur'an kì í sara wa inú àkọọ́lẹ̀ mi anabi ni zayyinu aswatakum bil qur'an anabi ni máa ka alukur'an ẹ máa fi oyin ẹ máa fi gbé alukur'an ẹ máa fi tún ṣe ẹ máa fi oyin ẹ máa fi ṣe alukur'an lọ́ṣọ̀ọ́ ẹ máa fi ṣe alukur'an ẹ máa fi ṣe lọ́ṣọ̀ọ́ so eléyìí nínú ẹ̀kọ́ òun ló wà pé ká alukur'an pẹ̀lú ohun tó dáa ohun tó wá dáa yìí ni àní ṣe ìtàkálò fún bẹ́ẹ̀. Takalufu náà ní tágbára wò ká ní tí ò bá àdámọ̀ wa mú kàmáṣe eré eléyìí nínú àdádálẹ̀ òní. èyí tó sì dáa jù fẹ́ni tó bá fẹ́ ka alukur'an òun náà ni kó lo ohun tiẹ̀ tọ́lọ́wọ́ bá dáma kó má jí ohun ẹni kankan lò yálà ohun lárúbáwá ni àbó ohun ni ẹgbẹ́ àwọn èèyàn ti yàtọ̀ ti sọ ohun ohun gan tó ti lóko wọ́n ní kan ní markazi kan ní adabi nínú ẹ̀kọ́ alukur'an alkarim gbogbo nísìnyí n tẹ́ pè ní markazi ẹnìkan ló ní ohun yẹn tẹ́ fi sọ di markazi èyí tá a pè ní adabi ẹnìkan ló ní ohun yẹn tá a fi pè bẹ́ẹ̀ èyí tó bá ẹ̀kọ́ mu jù fún alukur'an ó náà ní pé bọ́lá ọba ṣe fún ní kálukú ma kẹ́nìkan má ṣe takallufu wa tasannu ká má rọ ohun ká má ohun sí tẹnìkan torí pé àwọn sọ̀hábà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam wọn kì í ṣe eléyìí torí pé àwọn sọ̀hábà tó bá yẹ kó wọn bá máa ń jí ohun anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tó bá máa ń jí lónìí wọn bá gbà wá fún wa sòkò nídìí kéèyàn jí ohun àfa rẹ̀ lò akáláṣe tóun èèyàn méjì tó bá jọra wọn tàbí tó bá jọ pàdé kò sọ́lá ìfin níbi ilé ṣùgbọ́n kí máa máa ṣe wa takalluf kama máa máa wá dààmú ara wa ka Qur'an bí kọ́rí Saudi àbí bí kọ́rí Misra kan eré eléyìí nínú wa àwọn tó jẹ́ pé wọ́n ní ẹ̀kọ́ púpọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run wa subhanahu wa ta'ala ni ọ̀rọ̀ rọ̀pọ̀ rẹpẹtẹ táwọn onímọ̀ sọ nípa ilé táwọn sàhábà anábì Muhammad sallallahu alayhi wa sallam ma kanu yuqalliduna sawta wọn kì í máa jí ohun ànábì kọ. so ba bá lóhùn tọmọ kí ò bá lóhùn tìláwà lọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala bẹ̀ ṣùgbọ́n bó ti yẹ pé ẹni tó lóhùn yẹn tó bá ń kà á ọlọ́wọ́ ọba tún máa ń dunnú sírò ẹni bẹ́ẹ̀ yàtọ̀ sèré ilé ẹ kò sílẹ̀ fi ń bẹ ọlọ́run àti mọ̀ bọ́ ṣe fún kálukú ma lè yóò fi kòdò sáàtì min sáàtì bọ́lọ́n bá ṣe fún kálukú ma bẹ́ẹ̀ náà ni kò ṣe nàmà ká má ìtorí pé a fẹ́ fohùn ka Qur'an ká má tún ba Qur'an ká má tún ba ìtumà àbí ká má tún ba ẹwà tó yẹ kó wà ń bẹ ká tún ba jẹ bákan náà kò sílẹ̀ fi ń bi pé ká ka Qur'an ká ka sókè lókùrúgbà tí kò bá ti ṣe ìdíwọ́ fún ẹnì kankan so tí o bá ti dìwọ́ fẹ́ni kankan kò sí láìfi ń bẹ̀ ṣùgbọ́n èyí tó dáa jù ni pé tí yàrá bá ń páyà pé kó mọ̀ jẹ́ pé yẹn ó ní síárì mi àbí síájọ́ mi yóò wọnú sí èèyàn kí èèyàn máa kàn ní jẹ́jẹ́ nínú àdìsí abi dawud anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ni aljahiru bil qur'an kaljahiri bis sadaqa wal musirru bil qur'an kal musirri bis sadaqa anábìlẹ̀ tó bá ń fohùn òkè ka alukur'an ó dàbí ẹni tó ṣe sàárà ní gbangba ni ẹni tó bá fi ohùn lẹ̀ ka alukur'an ó dàbí ẹni tí ó ka alukur'an bí ẹni tó ṣe sọ́dákọ̀ ní kọ̀kọ̀ méjèèjì ló da ṣùgbọ́n àgbọ̀dọ̀ máa fi di ara wa lọ́wọ́ lójú pé nínú àṣìṣe ńláńlá òun náà ni kéèyàn lóun ṣe tìláwà alukur'an alkarim kó máa fi díẹ̀ tí ń kẹrùn lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ tàbí kó máa fi díẹ̀ tí ń sùn lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam anabi la yajharu ba'dukum ala ba'din bil qur'an anabi ni ẹnì kẹ́kọ̀ọ́ ojú ọdún máa fi qur'an ti ẹ̀ ti ń kà kó máa fi díẹ̀ lómi lọ́wọ́ tó bá yẹ pé Qur'an àgbẹ̀rọ̀ fi dira lọ bó wàhálà dékèrè àbáwọn kan sọ pé àwọn ń sa dékèrè lẹ́yìn sọ̀látọ̀ magreb àwọn èèyàn á ní retí gbọ́rọ̀ mọ́ tí wọ́n fi di ṣáì eléyìí nínú nǹkan tí ò lẹ́tọ̀ ni. àbákanáà inú ẹ̀kọ́ kíkẹ́ al-Qur'an òun náà ni ká gbìyànjú ká máa parí al-Qur'an al-Karim káka láti bẹ̀rẹ̀ dópin láti suratul Fatiha ká máa gbìyànjú ká máa parí ẹ̀sìn minal jinnati wan nas ní gbogbo ìgbà tá a bá ti ń dáwọ́lé kíkà rẹ̀ yálà nínú Ramadan ni àbíkó sọ Ramadan. òtẹ́ pé ká máa ká kíákíá ká máa tètè parí ẹ̀ nínú Ramadan ó jẹ́ nǹkan tí a fẹ́ púpọ̀ nítorí pé oṣù Ramadan oṣù tó lọ́wọ́ bá sọ alukur'anu kalẹ̀ ni nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì sọ fún Abdullahi ibn Amr ibn al-As gabọ́sọ̀ alákọ́ọ́lẹ̀ lọ́dọ̀ Imam al-Bukhari Abdullahi ibn Amr ó ní qala li Rasulullah sallallahu alayhi wa sallam ó lọ́nà bọ̀ Muhammad sọ fún pé iqra al-Qur'ana fi shahr rí pé oṣù kan ó parí al-Qur'an ó ní inni ajidu quwwa sọ pé inni ajidu quwwa ìwà mo kápá kí n ṣe jù bẹ́ẹ̀ lọ anábì sọ pé fàkọ́rọ́ fi sábẹ́ ọ̀dà ká láàrin ọjọ́ méje kò rí pé láàrin ọ̀sẹ̀ kan ó parí alukur'an anábì wa ni wala tazid ala dhalik ṣùgbọ́n má jẹ́ kó máa jù bá lọ ìdí tí anábì sọ pé kó máa jù bẹ́ẹ̀ lọ òun náà ni pé kó lè bàa máa ráǹfààní láti máa fọkàn tẹ̀lé nǹkan tí ń kà ìbéyàrí nínú àwọn onímọ̀ tán sọ pé àdéhìsì yìí tánàbí sọlá àṣà náà sọ pé fọ́sù kankan nígbà tó ló ń ju bẹ́ẹ̀ lọ anábìrin fakrọ́wò fi sábẹ̀ ká láàrin ọjọ́ méje wala tazid ala dhalik má tún jẹ́ kí kíni o má tún jẹ́ kí ó wálẹ̀ jù bá ń lọ. làwọn fi sọ pé èyí tó kéré jù nínú ọjọ́ tá a lè ka alukur'an òun náà ọjọ́ méje ṣùgbọ́n àkọọ́lẹ̀ mi wá tánàbí wa muhammad sallallahu alayhi wa sallam tánàbí ń sọ fún bákan náà pé iqra' al-qur'an fi kulli shahr ó lè ka qur'an kó parí ẹ̀ láàrin oṣù kan anábìrin iqra'u fi khamsi wa ishirin tóṣù kan bá pẹ́ jù lo ogún ọjọ́ àti márùn kò fi parí ẹ̀ anábìnrin iqra'u fi khamsi ashara ó tún lè kà ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó fi parí alukur'an iqra'u fi ashur bó wù ọ́ ka kur'an tán láàrin ọjọ́ mẹ́wàá anabi sallallahu alaihi wasallam sọ pé la yafqahu man yaqra'uhu fi aqalla min salas ẹni tó bá ti ń ka kur'an tán kó tó di àárín ọjọ́ mẹ́ta tó ti parí ẹyọ irú ẹni bẹ́ẹ̀ kò ní lágbẹ̀yìn ti ń kà so gbólóhùn yìí ó fi hàn wá tó dáa jù òun náà ni kéèyàn ka alukur'an parí kéèyàn má jẹ́ kó dín ní ọjọ́ mẹ́ta téèyàn fi parí alukur'an olùkẹ́rìm ṣùgbọ́n nínú àsìkò tá a wà yìí bí a bá parí Qur'an nìkan lójúmọ́ kan kò sí láì fi ń bẹ̀ tó bá jẹ́ ní Ramadan ṣùgbọ́n nígbà tí kì í bá ṣe ní Ramadan èyí tó dáa jù ọ̀nà ní ká ṣàgbìyànjú láàrin oṣù kan ó wá pọ̀ jù láàrin ogójì ọjọ́ mùsùlùmí òdodo ó yẹ kó máa parí al-Qur'an al-Karim bákan náà nínú ẹ̀kọ́ ọ̀nà ní pé tá a bá débi àyà tí Ọlọ́run bá ti ń sọ̀rọ̀ forí kanlẹ̀ eléyìí nínú sunnah Ànábì Muhammad sallallahu alayhi wa ali wa sallam ló wà. nínú àwọn nǹkan tí àwọn èèyàn bá sábà tó yẹ pé kò sì da òun náà ni ká máa gbé aya alukur'an ká máa gbé kọ́lé ẹlòmíì yóò ra slate yóò ra frame tí wọ́n han alukur'an sí ẹlòmíì ò lè jẹ́ gbé kọ́mọ́tò gbé kọ́nu ilé eléyìí nínú nǹkan tó jẹ́ pé kò lẹ́tọ̀ ni nítorí pé eléyìí yóò máa gbé wa jìnnà sí nítorí ọba ìtòrí ẹ̀ sọ alukur'an kalẹ̀ tọ́lọ́ ọba sọ́nà bíi ni pé wàá àtúlù alukur'an máa ké kur'an lọ́lọ́ ọba sọ ọlọ́ọ̀bọ̀ wọn ni kánà bí o gbé kur'an kó gbé kọ́ nítorí máa gbé kur'an kọ́ ẹ yóò jẹ́ kí àti ẹ̀ gbọ́kàn kú níbi nǹkan tó ṣe pàtàkì nípa rẹ̀ gan ẹlẹ́ẹ̀kejì gbé kur'an kì í sọ̀sọ̀ tí wọ́n kọ́ ní nǹkan tí wọ́n gold táwa gbé kọ́lé wa eléyìí mu tó gẹ́gẹ́ bí àwọn onímọ̀ gẹ́gẹ́ bí wọ́n so bákan náà nínú àwọn nǹkan tí ó jẹ́ nǹkan àdádálẹ̀ nínú alukur'an kíkà òun náà ni káwọn èèyàn kan kójọ kan sọ pé àwọn ka kur'an pẹ̀lú ohun ẹyọ kan tùdó wà máa pariwo ó lè jẹ́ yaasin kálukú wà máa ká lọ àdádálẹ̀ lélẹ̀ ilé pọ̀ ní àwùjọ bákan náà àwọn àdádálẹ̀ tàti mẹ́nuba òun náà ni ká sọ pé ọmọ parí alukur'an karim afẹ́ ṣe wàlímà eléyìí kò sí àkọọ́lẹ̀ fún lọ́dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kò sí àkọọ́lẹ̀ fún lọ́dọ̀ àwọn sọ̀hábà àfáà tó bá bùkátà pé kó gbowó lé kéwọ́ ẹ̀jẹ̀ kó gbowó lé kéwọ́ kò ní jẹ́ pé àti kùránì táwọn ọmọ máa kà àti tí wọn máa kà àti tí wọn bá ti ṣọ́ọ̀kì àlùkùránì àfi ká ṣe wàlímà kùránì eléyìí nínú nǹkan tí àwọn onímọ̀ sọ pé kò ní ẹ̀tọ́ ni bákan náà gbogbo pé ikhlas mẹ́ta mẹ́ta kúlúwàláwọ̀ mẹ́ta fáwọn òkú wa suratul fatiha alubarika gbogbo eléyìí nínú àwọn ọ̀nà tí a ń gbà lò pẹ̀lú quran tó jẹ́ pé kò bá ẹ̀kọ́ mu tó ni suratul ikhlas kọ́ ni wọ́n ní ká kàfókù so ká máa ka suratul ikhlas ká máa kàfókù ká máa ka fatiha alubarika nínú àwọn ọ̀nà tó jẹ́ pé kò bá mu láti lò pẹ̀lú alukur'anul karim ni ẹ jẹ́ ká gbìyànjú ètò ṣe pàtàkì òun náà ni pé ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ká máa túmọ̀ rẹ̀ ká sì máa gbìyànjú láti máa ka kó sì máa lápá nínú sẹ̀mí ayé wa so àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lọ́n kó má ṣàjẹ́ kí a wà nínú àwọn ẹrúsìn rẹ̀ tí yóò yọ́nú sí kó má ṣàgbà wá lẹ́rú Mm. ramadan tó ń lọ yìí kọlọmọba kó ṣe nírọ̀rùn fún wa mm. láti ṣe àwọn aṣẹ tí ó sùn wa mọ́ ọlọmọba subhanahu wa ta'ala tí ó dẹ fún wa ní àdìpẹlẹ ẹ̀san aqulu ma tasma'una astaghfirullah li wa lakum assalamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu alhamdulilah dọ́pẹ́ fún ọlọ́run a sì tọrọ àlékún ìgẹ́ ọlọ́run fún anabi sallallahu alayhi wa sallam abẹ́ ọlọ́run àìmọ̀ọ́mù ọlọ́run bá ṣàlékún ìmọ̀ wọn sí tiwọn àti tẹnìkan kan náà òun náà látún ti gbọ́ yìí àǹfààní gbígbọ́ bá ṣe máa ń sọ ọ̀nà ní ká lè lò ó ká gbọ́ ká lò ó ní àǹfààní àti iyì tó wà níbi pé èèyàn ń gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run má jẹ́ kí tá a gbọ́ ẹ̀ kó jẹ́ ìbàlẹ́jọ́ ọbú fẹ́nìkankan wa kó jẹ́ ṣe wá ní àǹfààní gẹ́gẹ́ bá ṣe máa wá sọ náà ẹ má máa dàgbò lérú torí tẹ́ gbọ́ ẹ̀ bóyá ò wí ẹni tó wí kọ́ ni kẹ́ ẹ takò n tán fi sọ oníkẹ́ rò pé wọn sọ dáadáa tẹ́yìn bá wá lẹ́rìí míì tó tún bẹ́tà yẹn àwa náà ṣe tán àti kẹ́kọ̀ọ́ ẹ fi hàn wá pẹ̀lú àwọn ọlọ́run àgbà tó bá ti jí òótọ́ kọ́lọ́n máa ṣe nǹkan kan wá ní àròdòdò máa sápamọ́ ọ̀la àti tóbi àjíjọ́ kan ṣe tó bá dọ̀la á tún pàdé lórí ètò kọ́lọ́n ṣọwájú lálá assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allahu akbar Allahu akbar Allah.